ẹ máa wò pé ìjọ ni Tóyìn bá wọlé lénìí ẹ wò ẹ kúnlé là ń kí ara lé ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà mo lérò pé dáadáa ni mo bá yín àlàáfíà ni gbogbo wa wà ẹ máa wò pé campus gist ló ń sọ̀rọ̀ yìí lóòótọ́ èmi ni mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ madiva ojú oge fúnra rẹ̀ ló yẹ kó wà ní kalẹ̀ lẹ́ni àmọ́ kó lè dá náà ni ó ń bá kiri ẹ mọ̀ pé lórí ètò wa facts ẹ wò ìjìnlẹ̀ gangan la máa ń mú fún yín mo dẹ̀ lérò pé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣe rí ohun gbogbo àwọn ìjìnlẹ̀ tó lọ wá wáyé ah ó máa jù fún yín lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin gan dẹ̀ máa ṣe kí ni ẹ̀yin gan máa gbádùn ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wo ire ayọ̀ ìdùnnú òun ni kó máa jẹ́ títí wa ní gbogbo ohun tí a bá ń ṣe ká máa fi àdúrà ká máa fi tẹ̀lé wípé ní gbogbo ọ̀nàwọ́ ní gbogbo ìdáwọ́lé wa kí ire ohun ọ̀tun ọ̀tun kó máa jẹ́ tiwa àmọ́ kí tó wá mẹ́nu bà ètò lẹ́nìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí Miliki Express. Hmm, ohun àrà tí máa fún yín ohun ọ̀tọ̀ ni ṣe rí gbogbo nǹkan tí máa gbé fún yín wá lẹ́ni lẹ́sẹ̀nsẹ̀ lẹ́ni èmi ni orin ni o èmi ni àwọn ọ̀rọ̀ ṣítí ni o ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká lọ gbọ́ ire láti ẹnu Adékúnlé Gold. ire ire ire ire ọyọ ló tọ̀ mí hàn. àlàáfíà ló máa tọ gbogbo wa hmm. Adékúnlé Gold fúnra rẹ̀ gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ ẹ má gbàgbé pé hmm, Adékúnlé kòdò single mọ́ o is now a what a married man ó ti di ẹni tó ṣe kí ni ẹni tó ní aya nílé ìyẹn fáwọn tí ò tí ì mọ̀ ni mo ṣe ń ja yín sí nísìnyí o ẹ máa wọ ẹ lè wá rò wípé ah àti gbọ́ orin Adékúnlé Gold kankan látìgbà tó ti má rí hmm. Adégúnlé kò ti ṣe orin o ẹ̀yin lẹ̀ tí ì gbọ́ o ó ṣe promise ó dẹ̀ tún ṣe by you ṣẹ́rí promise tó ṣe yẹ ó jẹ́ kó yé wa bí ètò ìfẹ́ láàrin òun àti Simi bó ṣe lọ bó ṣe ṣẹlẹ̀ sí òun àti Simi náà lọ́jọ́ ṣe wọ́n jẹ́ kó yé wa bí ìrìn àjò ìfẹ́ wọn bó ṣe jẹ́ gbogbo ẹ̀ lẹ máa rí lórí promise tí adégúnlé kò tó fíṣọ̀ sinmi tó ṣe àmọ́ mi le. tí bá ní àǹfààní láti fi hàn yín màá jẹ́ kẹrí but ẹ jẹ́ ká lọ gbọ́ by you láti enu sinmi tó fíṣọ̀ adégúnlé gold ẹ by you lẹ ti gbọ́ láti ẹnu sinmi tó fíṣọ̀ adékúnlé gold àmọ́ ẹ jẹ́ ká wò ó dáadáa fínífíní kò wọ́pọ̀ láàrin àwọn olórin even yálà tó ní tíátà ni o tàbáwọn tó ń kọrin ni o gbogbo àwọn entertainment industry kò kí ń wọ́pọ̀ láàrin wọn kí wọ́n máa fẹ́ra wọn tó bá tún wá jàjà fẹ́ra wọn ah ìgbéyàwó yẹ ah ẹ wò ó ẹ má jẹ ǹsàn kan míì àmọ́ tàbá wò fínífíní láti ìgbà tí Simi àti Adégúnlé Gold tí wọ́n ti ń ṣe àfẹ́sọ́nà láàrin àwọn méjèèjì tí gbogbo ẹ̀ dẹ̀ ń dánmọ́rán tó ń lọ lẹ́sẹlẹ́sẹ tó ń lọ létòlétò ó yẹ kẹ́ mọ̀ náà tó wáyé pé àwọn celebrity mi ló máa ti cast even wọ́n tún wá ṣe débi pé àwọn èèyàn tún wá ń ṣe fínífíní pé ah ṣé adékúnlé gold ló ń fẹ́ ni ṣé faust ló ń fẹ́ ni ṣé adékúnlé gold ló ń fẹ́ ni ṣé faust ló ń ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti bí wá àmọ́ àwọn fúnra wọn wọ́n wá ṣe kí ni wọ́n wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ah adékúnlé gold àti sinmi wọ́n fẹ́ra wọn tòótọ́ lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó tán lágbára ọlọ́run ìgbéyàwó yìí yẹn kò ní já sásán kò ní já sófo èso rere ló máa ti ibẹ̀ jáde wá a ò dẹ̀ ní gbọ́ ibi nípa ìgbéyàwó yìí ẹ wo ohun tí ọpọ́n tún sún kàn òun ni campus gist gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ náà mi kì í mọ̀fò fún yín bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ àtidé hot gangan ni mo ṣe máa ń gbé wá fún yín lórí kíni lórí ètò Miliki Express kí wọ́n lọ́pọ̀ súnkàn òun náà ní gist lórí bí Tẹ́ni Makanaki ṣe fún ẹnìkan tí a mọ̀ tí à ń pè ní Juice Love kí ló dẹ̀ ṣe fún Tẹ́ni o ó kọ̀ dúró ó ya àwòrán ẹ̀ ó ṣe portrait ẹ̀ àwòrán ẹ̀ ló yà o ó dẹ̀ gbé wá sí orí stage nígbà tí tẹ́ni fẹ́ gun orí stage ó dẹ̀ fi hàn pé à tẹ́ni ìwọ rèé o ẹ mọ̀ tẹ́ni wọ̀n pé àà irú ọmọkùnrin yìí tó lè yà mí báyìí kéde tún máa wọṣẹ́ ọlọ́run ọmọkùnrin náà àbáwo ni mo ṣe máa pè wọn ó dàbí ẹni pé ọwọ́ fẹ́ máa dùn díẹ̀ ẹ mọ̀ bóyá ìyẹn gan ni tẹ́ni fi wá wò pé ah ọmọ yìí try tó fi lè yà mí bí mo ṣe rí inú tẹ́ni dùn sí gan ń fi ọ̀yàyà gbà ló bá surprise gbogbo àwọn fans ẹ̀ ló bá ní ẹ wo ẹ̀yin tèmi ẹ jẹ́ àfún ní one million gbogbo èrò kọrin stage wọ́n ní jẹ́ one million lọ́nlọ́n bọ̀ ìgbà táwọn èèyàn fẹ́ máa ṣubò tọ́wọ́ pé à uselove wábí uselove lọ́wọ́ bí tọ́rọ̀ bóyá tẹ́ni ti sẹ́ẹ̀ lówó sí ní tẹ́ni bá ní òkè ṣẹ́rò bóyá ẹgbọ́n ni ẹ fẹ́ lọ gbẹ̀yìn gbé ọmọ náà ẹ uselove má wọ́ọ̀rì mo máa transfer owó yẹn fún yẹn ní next week one million ni àbí àmọ́ tẹ́ni ti ṣe àwọn olórin tí à ń sọ gangan ni ẹ fẹ́ pé wọ́n máa wí bẹ́ẹ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe bẹ́ẹ̀ useless fúnra ẹ̀ dẹ̀ ṣe kíni ó jẹ àǹfààní ní ààrẹ ṣé òun gan expect pé irú àǹfààní yẹn máa wá sọ́dọ̀ òun ní irújọ́ ẹ̀ ni kò expect ẹ̀ ṣùgbọ́n ó ṣe kíni ó rí ẹ wá jẹ́ ká lọ gbọ́ orin tẹ́ni tí a mọ̀ sí Power Ranger à ń bọ̀. Bọ́nákì fúnra rẹ̀ lẹ ti gbọ́ yẹn mọ́mí ṣúgà àbí ṣúgà mọ́mí fúnra rẹ̀ òun gangan lẹ́ ń ké sí yẹn òun lẹ ti gbọ́tàn yẹn ṣé wọ́n rí ẹni tí ọ̀pọ̀ tún súnkàn báyìí òun náà ni kọ́pì kọ́pì kọ́pì kọ́pì kọ́pì ṣe rí à ń gbọ́ fìnnìfìnnì hmm, à ń gbọ́ ni o àwọn èèyàn náà ló dẹ̀ ṣì ń sọ o àwa náà dẹ̀ ṣì ń rí bọ̀ àti ìlè wa sọ fún yín pé báyìí ni ṣùgbọ́n a ní láti máa ṣe kí ni follow up àkànṣe ń tẹ̀lé wọn ṣùgbọ́n bó bá ṣe máa jẹ́ a máa ṣe kí ni a máa hit yín a ń rí gbogbo kùrùkẹrẹ Anthony Joshua àti Copy. lórí fídíò these days. Hmm kọ́pì kọ́pì hmm, jẹ́ ká mọ̀ jẹ́ ká mọ̀ má fi kíní ìpamọ́ fún wa náà tó bá jẹ́ òun náà ni kò bad you understand kò bad ọmọ tẹ́ fúnra rẹ̀ you understand as e dey hot Joshua ó oh, ìwọ gan ṣé kí ni ó já sí ó sáré ṣe kí ni ó sáré tẹ̀lé lánàá yẹn hmm, ayáhayà náà ní sá ṣùgbọ́n àti ìsọ̀kọ́kọ́ o akọ̀ṣí ń ṣe akọ̀ṣí ń ṣe follow up ni àmọ́ ẹ̀yìn ti lé ẹ má wọrí bó bá ṣe máa lọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ kan tí mò ń rò tí à ń rò ni àwa yìí náà ẹnu wa yìí náà lẹ ti máa gbọ́ àwọn àtàkọ́kọ́ máa ṣe kí ni tàkọ́kọ́ máa hit tiẹ̀ fún yín lélẹ̀ ẹ wẹ má jẹ́ sọ̀rọ̀ jù lórí kọ́fì ẹ jẹ́ ká lọ gbọ́ orin kọ́fì tí ó fíjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ tí ó pe orin náà ní abẹ́nà abẹ́nà abẹ́nà abẹ́nà abẹ́nà ẹ wọ́n ń bọ̀. I become stronger, I know as it Olúwa copy baby my love is toro. Bena Bena Bena Bena. Ẹ wà Bena láti gbọ́ tán láti ẹnu kọ́pì fúnra rẹ̀ yẹ. Kí lọ́gbọ́n tún súnkàn báyìí? Òun náà ni ah, Eva àti Yemi Alade. Ẹ máa ń pẹ́ àwọn kí ni mo fẹ́ sọ lórí wọn ṣé wọ́n ti ṣorin bọ́tà ni àwọn òṣèré bọ́tà mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń béèrè pé ah, kí ló ṣẹlẹ̀ Eva àgbọ̀n kọ̀ọ̀kan lẹ́nu ẹ̀ láti jọjọ́ yìí náà ṣé ò fẹ́ kọrin mọ́ ni àbẹ̀wò gan ló tún ṣe báyìí ẹ wo eyín ara lé Eva ti ṣe kí ni ó ti mú kàrí àtọ̀kù ní òkúnkúndùn lọ́wọ́ yìí gẹ́gẹ́ bá ṣe ṣe mọ̀ ní o àti wípé òun gan ló tún wá ṣe makeup fún Yẹmi Aládé tí Yẹmi Aládé tún wá sọ pé without you nobody can do that makeup ah ó ní mí nì ọ̀rọ̀ ẹ ní ìkíní pé without you kí ló mean by without you nobody that can do that makeup á jẹ́ pé ẹ mọ̀ téèyàn bá good lórí nǹkan tó ń ṣe but ẹ wá jẹ́ ká béèrè lọ́wọ́ Eva Eva jọ ṣé makeup artist ló fẹ́ máa ṣe ń sìn ni àbí career talk person ló fẹ́ jẹ́ so that àwọn èèyàn ò ní máa fi ń pé à orin kan bò àti wípé à àtẹ̀wá mọ̀ náà o bóyá orin tó ń bọ̀ látọ̀dọ̀ Yẹmí Aládé yìí bounce bounce bounce à bóyá orí Eva gangan ló fẹ́ bounce sí àti ìmọ̀ ó lè jọ orí Eva o ó lè jọ kòlábù ẹ wá imagine kí Yẹmí Aládé kọrin kí Eva wá ṣe kíni kó wá rap sínú ẹ báwo lẹ ṣe máa rò bóyá orin yẹn hit tó anyway idea mú fún yín o Eva. Sọjí Nàyà rẹ̀ ń bìn tètè gbé súnmọ́ kó ṣe kí ni kẹjọ ṣe kí kẹjọ ṣe ìtọ̀ jáde ẹ wẹ́n jẹ́ ká sọ̀rọ̀ ṣe kí lọ́pọ̀ tún súnkàn báyìí ẹ wò ẹ jẹ́ ká lọ gbọ́ orin Yẹmí Aládé tí a ń pè ní bounce àmọ́ ká tó lọ gbórin yẹn wò ó ní àwọn tips kan tí mo máa tí mo fẹ́ fún yín gẹ́gẹ́ bó ṣe mọ̀ àsìdè hot gangan ló máa ń lọ lórí Miliki Express ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin oge nìkan lọ́wọ́ after tó bá ti wọṣọ tó bá ti múra wọn ò kí ń ṣe àkíyèsí àwọn ohun kan tó ṣe pàtàkì kí wọ́n lo ohun kan tó ṣe pàtàkì òun ni fóònù wọn ṣẹ́rí ẹlòmíì ṣẹ́rí fóònù ọwọ́ wọn ó ra mọ́tò ìdí ẹlòmíì kí ni ó fẹ́ ra ilẹ̀ tẹ́lòmíì gan gbójúlé tó gbé gbogbo láìpọ̀ ẹ̀lé fóònù ẹlòmíì láàrin àwọn obìnrin ó rà á pa àmọ́ kí ni nǹkan tí a kì í kíyèsí fún ṣẹ́rá àwọn obìnrin tá bá ti wà nínú mọ́tò báyìí píngì ni ọkà gbé fóònù sétí ẹ wo ọmọ ìyá mi tẹ́ bá gbọ́ wòós àwọn bí ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti jágbóhùn fáwọn ti lọ tọ́ba tẹ́ bá wà nù fóònù tẹ́ bá lọ ń tẹ tẹ́ bá wà nù tráfík tàbí nù mọ́tò tẹ́ bá lọ ń tẹ fóònù lásán tọ́ba ṣe wòós fún yín tẹ́ bá wò báyìí Ah, ọmọ ìyá mi ẹ ti sun o hmm. èkó gan èkó gan wọ́n ti ṣe kí ni wọ́n ti swap fún yín lọ kẹ́ ṣe kí ni kẹ́ máa sleep right kẹ́ máa sit all right kẹ́ máa ṣe kí ni kẹ́ máa sọjí ẹ wẹ má jẹ ìjánu sí jù ẹ jẹ́ ká lọ gbọ́ orin Yẹmí Àlàdé tí ó pè ní bounce ẹ wo bounce lẹ ti gbọ́ láti ẹnu Yẹmí Àlàdé yẹn orin tọ́pọ́ tuntun kan òun náà ni àyànga láti ẹnu Chidinma àmọ́ ká tó lọ gbọ́ orin láti ẹnu Chidinma mo máa ní láti jẹ́ kẹ́ mọ̀ àwọn top five artists tí wọ́n sì single tí wọn ò tí ì marry tí a sì ń dúró dè tí gbogbo àwa fans sì ń retí pé àà ah, ah, ẹ jẹ́ ká gbọ́ròyìn pé àwọn pípù yìí ti marry pé wọ́n ti bímọ lóòótọ́ ọlọ́run ló ń ṣọkọ lágbára ọlọ́run lọ́ọ̀ máa fi ń lọ́kọ láti top five ni màá ti bẹ̀rẹ̀ number five person òun náà ni Chidinma ah Chidinma kí ló ṣẹlẹ̀ ah ṣé o fẹ́ marry ni well ó wà láàrin òun fúnra rẹ̀ òun àtọlọ́hun bóyá ó fẹ́ marry sí bóyá kò sì tí marry kò tí ì jẹ́ ká mọ̀ àmọ́ bó bá ṣe lọ a ṣe kí ni a máa jẹ́ kẹ́ gbọ́ top four person òun náà ni copy ẹ̀dẹ̀ mọ̀ pé copy fúnra rẹ̀ hmm àti hot gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ mo ní àti ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin òun àti Anthony Joshua pẹ̀lú fídíò lórí Instagram dá yìí ń rí fún hangout wọn yìí hmm. ṣùgbọ́n tó bá máa ṣẹlẹ̀ sí dáadáa náà kí ló máa ṣẹlẹ̀ ẹnu wa iná láti lẹ́tí máa gbọ́ àwa iná la máa ṣe kí ni la máa já yín sí la máa fún yín bó ṣe ń lọ ṣe wá rí the third person òun náà ni ṣe yí ṣe. Hmm ṣẹ́rí lady yìí ó dà yìí pé ó fẹ́ jẹ́ career person kan kó tẹ̀ mẹ́nuba bóyá relationship talk rí lórí tẹ́ bá fólò ẹ̀ dáadáa lórí Instagram lórí android ẹ máa rí pé kò tẹ̀ kí ń sọ̀rọ̀ nípa ọkùnrin rárá bíi bó ṣe fẹ́ release music bó ṣe fẹ́ release music ló máa ń wà after ah ṣùgbọ́n hm, ẹ jẹ́ ká rọlé sí pé lẹ́yìn career náà kí ló máa kún ilé ọkọ ni kóun náà máa ṣe kí ni kó máa fi sí back of mind pé àwa fans ṣe kí ni à ń de ijọ́ tó máa ṣe kí ni tó máa marry ṣé wá rí the second person hm, òun náà ni àwọn àwọn sugar mommy ó yẹ kẹ́ ti mọ̀ náà Tenny Makanaki fúnra rẹ̀ Tenny what's up náà kí ló ń ṣẹlẹ̀ náà ṣọ́ọ̀fẹ́ mari ni àbí ṣé wọ́n gbórí wọlé ní jẹ́ ká mọ̀ tí wọ́n bá gbórí wọlé hmm, ó yí ẹ̀ náà ó mọ bó ṣe lè ṣe tó bá dẹ̀ tún gbórí wọlé náà tó bá yẹ pé wọn náà ló fẹ́ẹ́ di ṣèyíṣe oníkàríà tí wọn náà fẹ́ face ah ní kó má face kàríà it's not a big deal it is the priority at first ní pé yà yeah tá bá face career wa life wa ṣùgbọ́n face ẹ̀tàn ká máa ṣe kí ni ká máa fi bí tìgbéyàwó bí future náà ṣe máa jẹ́ ká máa fi sí ẹ̀yìn ṣé wá rí number one bárànbarì ẹ̀ hmm. òun náà ni Yẹmí Àlàdé àǹtí mi kí ló dé náà time ti lọ ẹ ti ẹ sọ̀rọ̀ nípa bóyá ẹnìkan sáré déètì yín rí kátẹ̀gbọ́ gist kátẹ̀gbọ́ rúmọ̀ kí ló dé Ah, ṣé ẹ fẹ́ marry ni àbí kàríà yìí náà lẹ́yìn náà fẹ́ ṣe kí ni lè fẹ́ ṣe títí lọ ẹ wo àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ time ti ṣe kí ni àwọn fans bí àwa yìí náà àwa fans a ti ń ṣe kí ni a ti ń retí ẹ wo kí tó kí má sọ̀rọ̀ jù lórí ẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ yàǹgà láti ẹnu Chidinma à ń bọ̀. Para lórí ètò Miliki Express náà lẹ ṣe ṣe kí ni lẹ ṣì wà fún ẹ̀yin tẹṣẹṣẹ ṣe kí ni tẹṣẹṣẹ ń wọlé wá ẹ tí miss rárá ẹ fi kalẹ̀ sí kẹ́yìn máa ṣe kí ni kẹ́yìn máa bá ètò lọ because as e dey hot gangan la ṣì wà yìí kí lọ́pọ̀ tún súnkàn báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ orin ṣèyí ṣe kó máa ro kó máa rò àwọn ká tó lọ gbọ́ kó máa rò ẹ wò mo fẹ́ fún yín mo fẹ́ já yín ní tip kan mo fẹ́ fún yín láǹfààní kan ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rò pé à nǹkan ń ṣẹlẹ̀ sí àgọ́ ara wa tàbí nǹkan ń ṣe wá tí a máa máa rò bóyá nǹkan tó wà láà àyíká wa ló ń fà á láì mọ̀ ń pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà hmm, nǹkan tó ń dá àrùn kalẹ̀ sí àgọ́ ara wa òun ní kí ni òun tó ń tẹnu wa yìí lọ most of the time gbogbo sickness gbogbo diseases àrùn ni o whatever tí a máa ń kó tí a máa ń ní láti ẹnu wa yìí tó tẹnu wa ló pọ̀ jù kí dẹ̀ ni reason ọ̀pọ̀lọpọ̀ ló máa ń mu omi tí wọ́n ní ṣe kí ni wọ́n ní wo NAFDAC number ṣe rí NAFDAC number yẹn omi ní kọ́kọ́ o kò bá àjogún la fẹ́ lò even ó ní àwọn food items kan tá máa ń rà tó yẹ pé tó ti wà sealed ẹ máa make sure pé NAFDAC number yóò wà very very important nínú gbogbo nǹkan tá bá ń rà anything tí ẹ bá fẹ́ rà tẹ́ ẹ bá ti rí NAFDAC number níbẹ̀ ẹ má ṣe kí ni ẹ má rà ó torí pé at the end of the day hmm, ẹ mọ̀ kan tó máa dá sí ara yín àmọ́ ká tó wá lọ ẹ jẹ́ ká lọ gbọ́ orin ṣèyí ṣe kó máa rò ẹ ẹ kó máa rò kó bì ló kókó ẹ wò ń bọ̀. fẹ́ máa take home tip tí mo fẹ́ fún yín òun náà ni ìmúra wa ẹ jẹ́ kí ìmúra wa kó máa ṣe kí ni kó máa jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì nínú gbogbo ohun tí a bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn míì wọn kì í mọ nǹkan tó fà á tí wọ́n fi sáàkì wọn lẹ́nu iṣẹ́ ó lè jẹ́ múra yín kẹ́ máa ń mọ̀ wọ́n ti lè sọ fún yín o directly or indirectly pé à nǹkan tó wọ̀ yìí kò bójúmu lénìí ó tún dọ̀là wọn tún sọ àmọ́ wọ̀ epo ti di mọ́líkì kò sí bó ṣe fẹ́ change nǹkan tó ti ń wọ̀ láwọ̀ ò ní mọ̀ sá ìdàwọ̀ àwò pé à kí ló wà nǹkan tí mo wọ̀ náà ò ní kà sí big deal and before you know wọ́n máa tẹ́ndà sack letter wàá máa hàn pé kí ni mo ṣe kí ni mo ṣe ẹ má máa jẹ́ kó máa jẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo nǹkan ní àkókò wà fún aṣọ tẹ̀dẹ̀ ń wòye dẹ̀ ní ìgbà àti àkókò ni ó ní àkókò kan tí ẹ lè wọṣọ kan ó ní ìgbà tí ẹ lè wọ àwọn aṣọ kan ṣẹ́rí ìgbà àti àkókò ní ohun gbogbo nílé ayé ẹ jẹ́ kí a máa wọ aṣọ gẹ́gẹ́ bí ìgbà àti àkókò ẹ wo a ò ní rí jù báyìí lọ lórí Miliki Express ti tèní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Abdul Olúwatóyìn sí lórúkọ mi ire ayọ̀ ìdùnnú àlàáfíà la ó fi pàdé ó dàbọ̀. Yeah, yeah, yeah, yeah, yeah. Yeah, only for dancehall killer. ID Kabasa, yeah, yeah, yeah, yeah, Rocket Lanta. Yeah, yeah. Hold on. Hold on.